ìjẹ́pẹ́pà ìyá kẹlẹ́ abúlé wọ́n ìyá kẹlẹ́ tẹ ìláyìn náà tó ní ilé àlùkòló yíyà nígbà kí ni alùpùpù ni jẹ ká ojana ojana fito yìí okojú wọn ojana fito yìí ọjà kí ni ọjọ́ tẹ wọn adọ́ tó yìí ti àti gbégbé lẹ̀ sínú àdìsí ká kùmà gbàgbọ́ àbí òrèrà radiyallahu anhu àni nàbí sallallahu alayhi wa sallam wíwá ní sallallahu alayhi wa sallam àni sallallahu alayhi wa sallam ni

wọn bá wòlé rẹ ẹni ìjìká wà níbi gàáyé wọkìlá lé àbí wòlé rẹ sàtàkùmá káyà àbí wòlé rẹ yẹni kúyà àbí wòlé yẹni bá a àbíbi yẹni ètò iná kùnà wọrọ àlìmá bíjẹ kàmá bíbi olùmọ hà olùmọ àlà àbí pàṣẹ àbí ẹlẹdà àbájọ yìí ọba àlàkàtà àbá wòlé yẹni ìkọrọ àbí ha bí dàbíkà ẹ ẹ ti yìí ni sẹ́mi sábà ọ̀sán

ẹlẹlẹgẹ pati onímẹlẹ ilẹ amanyẹfà ayélujára tọ nọọsì buraka amọlódé òun buraka mẹta onú ẹbí pati a ẹta ilẹ amanyẹfà ha iṣẹ ayé buraka amọlódé òun ẹlẹ ẹbí pati onímẹlẹ ilẹ amanyẹfẹta ha ẹgbẹjì ẹnkẹ ẹgbẹ onímẹgbẹjì ọjọ tó yíyan gbẹdẹ o nàtìlá gẹjẹ òun tọ sáà fún ẹ má mẹtẹ òun ni tó ọlàgídẹ yìí yá jẹun tọ ìjẹun kàmá kó sí ìwé ká kàlùkọjọ pẹlú. ọ̀fọ́tì alẹ́ a ọ̀wọ́lẹ́ kẹ̀jìlẹ̀ ọkọjọ́ pé àgbàdé òǹkà òwẹ̀ kẹbalẹ̀ yájẹ nalu yájẹ ọlẹ ya kẹkọjẹ alùpọ̀jọ́ fọ́tì akẹbalẹ̀ ìyọjọ́ déhùn ìwẹ̀ déhùn ayamọ́nùkìdé fọ́tì àgbèrú kẹjẹ ẹ̀ta yẹbọ̀ ẹ̀ta yẹbọ̀ ìyọjọ́ jẹta yẹbọ̀ jẹta dá lòlù Alhamdulillahi Rabbil Alamin. Iye ìṣẹ̀kú tí ọ̀ṣẹ̀ tẹ́wọ́n á káyítá nù, alùpọ̀jọ́ pẹ̀ wọ́n á kàtà, aláti ẹ̀sẹ̀ wọn àyè. Ọjọ́ ìfẹ́ ni ìjẹun kàdọ́ ọjọ́ pọ̀ àná ìlú ọ̀kì ẹ́ ni Fọ́ìdà Alhamdu, ọjọ́ ugbede ijebi hadali yadikide ijebi da umar minu aya keji arrahman arrahim fa'ida qala al-abdu arrahman arrahim ije ka lojo ti kai o be ni arrahman arrahim qala allah azza wa jalla asna alayya abdi ako jere bele o adumi ijeji mi adumi iheli mi to ikide ijebi da umar minu allahu akbar Màlìkì yá omi dì í. Wọ́n ìdá Màlà Amúlú Màlìkì Yomi dì í. Màlìkì Yomi dì í kó. Màlìkì Yomi dì í hàpì. Jẹ́sọ̀ adájọ́ jẹ́ ni Màlìkì Yomi dì í lẹ̀ ọ̀. Kọ́lá Láhu Azza Ọ̀jẹ̀là. Ọjọ́ tó ti mọ gbọ́dọ̀ kí á kí ni mẹ̀jẹ̀dẹ̀ ní àbí. Ó bá tún mi mójú máa tún mi sábàyà. Èkì dẹ́yìn èmi dẹ́ ọmọ ẹ̀wọ̀n ìlú. Ẹ̀ta ayẹyẹ òdòdó, ayẹkẹta, ọjọ́ ìfọlẹ́ni ilẹ̀ ti òwò dẹ́ ọgbẹ́ wẹ́wọ̀n ẹtalẹ tọ ẹkẹlẹ àbí. iyyaka na'budu wa iyyaka nasta'in. àdébí sallallahu alaihi wasallam wa idha qala al-abdu iyyaka na'budu wa iyyaka nasta'in. qala Allahu azza wa jalla hadha bayni wa bayna abdi wa li abdi tó ìkìdá yìí máa pẹ́ fifty fifty.

ẹgbẹ̀rún gbọ́ wọn gbogbo láti sára yẹn fẹ́ lẹ́nu tọ́nà ọwọ́ ẹ̀dí gbẹ́nà gbọ́lẹ̀kẹ́. ìdènà sèrà ọ̀lùmùsẹ̀kì. wọ́n yìí dáa bá dàlà ábùdù ìdènà sèrà ọ̀lùmùsẹ̀kì àdìgbàgbà dú kàdọ́ ọjọ́ kàkiri ìdènà sèrà ọ̀lùmùsẹ̀kì àbùdí. قال الله عز وجل هذا لعبدي إكري شابمني ولعبدي ما سأل ìdílé tí wọn sàtò sẹkí ma lọjọ ìfọlẹ yìí ìwé dẹ ìwé kẹkálẹ ìwé dẹ òun àmúdú wẹ. náà. صراط الذين أنعمت عليهم. ọjọ́ ìfọlẹ́ ni àdébísọ̀lọ́sọ ni fún ìlà قال العبد في صلاته صراط الذين أنعمت عليهم وهذا أيضا لعبدي ولعبدي ما سأل. èkìlẹ̀ ẹni kò jáde mi nẹ́gẹ̀ kú mẹ́rin kìbílẹ̀ ń لا غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل وجل وجمع بكوك يعني ديك ده شافي من أنه جبلا ومدوم أبا جاء ركا آية بيتي كده فاتحة أجل نتانيكو wẹlẹ tanyẹ bọ alike ma yẹ do alike kọjẹ pati alike mẹtẹ abẹ le kẹ ato pati alike pa muda muda muda muda kẹ ma yẹ do yẹ kẹ gba ẹtọkọtẹ e tọọlọ ike ari nye ti wẹlẹ amisalawo asẹni kẹ yi pati agba kete obi kọjọ ti adu yi e yi alẹ́mi náà lọ́tọ́ náà alihamdu kété kẹ́kọ̀ọ́ yẹn kàkí alihamdulilá alihamdu a ládàá mẹ́wàá láàmù ládàá Lada owó dẹ̀ hẹ́rù ládàá mẹ́wàá ogbẹ́wà dẹ̀ de. Mimu Lada ọ̀pọ̀ méjì dẹ̀ dáàlù ládàá mẹ́wàá ojì dẹ̀ kẹ́gbàlù kábẹ́rẹ́ gbogbo ètí sálẹ̀ kẹ́gbọ́n kì jẹ́tẹ́ bá ti àkéwù dodo kẹ́nà gbé ọ̀wọ̀ ìjẹun kẹ́tẹ́ mẹ́tẹ̀ẹ̀hún kẹ́ gbalẹ̀ wẹ̀ ọjà tó káyé ọjà náà fẹ́rẹ́ lóyè àdó yẹ tó ayé jẹ́ olùkílé sóra kẹlẹ́. alhamdulilayi rabi alami. alhamdulilayi rabi alami gbèdé kìnnà náà ti ọjà náà fẹ́rẹ́ lóyè tó délé ẹ̀hún tó kùn alami náà yẹ kúlù má ti láwù alam ẹ̀hún tó kì má ti ọjọ́ ìjẹgẹ̀rẹ̀. alẹ́mù rẹ̀ ọjọ́ katete òmàdé alẹ́mù ilẹ̀ ẹ̀hún dúró kẹ̀máyé ọ̀nẹ̀ àlìjẹ̀nu ọ̀yàlẹ̀ anẹ̀ ọ̀lù oṣù ìlàwọ̀ ájì wúwo ẹ̀hún dúró àmẹ́lá àmígbé àmọ́lé alẹ́mù ìlà ọjọ́ tí ó dùn máa yìí gbèdéke náà ti ọjọ́ èkì tí ilẹ̀ náà ayé màmẹ́ kó ayé tẹ́ màmẹ́ kàkà rẹ̀ gbèdéke náà ti ọjọ́ èkì tí ilẹ̀ kẹgàlù kẹ gbóríyàn ọjọ kẹdẹ ọgá kí ni aláwọ akpẹrẹ káà gbórí kí náà jẹ ọjọ kìtìrì ká kẹ gbóríyàn yìí hẹbẹ ẹkítà kálíkálà wọn yọ ọdọ alihamudulilayi alẹ́ fi alẹ́ mi naam. arahmani rahim. arahmani ọjọ́ náà bẹ́ẹ̀ ló wá pélé ọgbọ́dá mi lẹ̀ kákáì bíjẹ̀ mi ìkọ́lì ọgbọ́dá mi dọ̀nà ọ̀ṣáká ọjọ́ náà bẹ́ẹ̀ ló wá pélé ojúmọ́ ẹ̀ la ó lẹ̀ àkábìrì ụlọ etakpatiere ọjọ ọjọ adịrị amanụ nkwọ enekpe ọjọ na ebe ụlọ angeji ya dịrị amanụ enekpe ọjọ na ebe ụlọ mangeji nwụnikọ ya dịrị amanụ ama ọdụbi ebi ikadị arọ ihe mụnachi ụka titi ọjọ ụka titi múmi ní kété lẹ́yìn ọjọ́ tí kábẹ́lẹ́ wa rẹ̀ múnà gírí wọ kánà wọ kánà bíl múmi ní ìlàhìmá ọjọ́ náà lè ákì wọ múmi ní kété tí mi á

amụna ebutụji mọwọ ichina na-ekide ọbe ihere menye ọwọ ichina na-ekide ọbe ụja na-emenye ọwọ ichina na-ekide ọbe lokal gọọmenti menye ọwọ ichina na-ekide ọbe steeti menye ọwọ ichina na-ekide ọbe kọntiri menye ọwọ abẹ́lẹ̀ ìpẹ́jáká òun lẹ́jáká ìtọ́jọ́bẹ̀rẹ̀ kúlùláhùmà máàlìkìlù. Na'am. Wa tanzi'ul mulka mimman tasha. Na'am. Wa tu'izzu man tasha. Wa tudhillu man tasha. Bi yadika al-khayr. Innaka ala kulli shay'in qadir. Oye bọ́lá wa ní sallallahu alaihi wasallam kà á máa kùmàdé òfin ní èmi rẹ̀ kí dẹ́ ti òfin ní ayé rẹ̀. Ó lè láwọn màmá lékele mọ́lò. Ọ̀jẹ̀ ìjọ̀wọ́n lẹ́sìn àmà òfin ní èmi máàlìkì múlùk ọjọ́ ní múlùk jata àmọ́ ọjọ́ náà máàlìkì yóò mi di dídé lẹ́wọ̀ lẹ̀ àmọ́ òbí mi máàlìkì múlùk ọgbọ́dọ̀ mi jata òun lẹ̀ tọ́ تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء إنك على كل شيء قدير náà ọ̀gbọ́dọ̀ fi ṣáká lẹ̀ gbàgbà ọ̀gbọ́dọ̀ àmà àjọ fi ṣáká lẹ̀ lẹ̀ dàjánẹ̀ ẹ̀ dúdọ̀ mọ́ alùpùpọ̀ bẹ́ẹ̀ lù páì kàdé alùpùpù lòjì kàdé àti kẹgbà kà àmà àjọ dàjítà nẹ̀lẹ́.

إيقظنا إياك نعبد وإياك نستعين إياك نعبد توحيد ألوهية إياك نعبد يا الله وكاتتي وارا دوي alùkàdága tsọ̀wọ́ ìwé kádìjà ara rẹ̀ wí aláwọ̀ ọ̀jẹ̀ pàgẹ́ ádàbí bíbí atsọ dègẹ̀ lò ádàbí bíbí atsẹ kàgẹ̀ ádàbí bíbí atsẹ bọ̀gẹ̀ ánàtsọ líbẹ̀ gẹ̀ ányamu gẹ̀ lájẹjọ́ kaka wɔ le tsi kpatsaka eya kuda biwubi ena dɔ dɔwɔ bi ta ena tɛ ɖe yegbe na dze wɔ mu lɛ kaka wɔ le adago ale kɔdza gbɔ wɔ lɛ iya kana abudu tɔ agbalo de surɔtu sɔ ara yi ale de ibrahim alayhi salam yaka ami gbɔn kakini afɔra ayi tun. ما كنتم أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنكم عدو لي إلا رب العالمين الذي خلقني فهو يهدي نعم دقيقة دقيقة والذي والذي هو يميتني والذي هو يميتني ويحيي èyí jẹun àìdàbí jẹun. wàlàní wúwà ikọ̀ ìmúní wàyẹ́sì. ìjẹun sì àjọ gáà. wà ìdá márìtù wàhúwà yẹ́sì. ọjọ́ náà wàlàní wúwà àtìmọ́wò ayẹ́gbẹ̀rẹ̀ ní kàbí àti ìyá ọmọ ìdí àtẹ́gbìrì. ọjí ìyá kàdà àbúrú wọ́n ìyá kàdà ẹ̀sẹ̀ yìí anabi ibrahim alayhi salam lama mi mo ko jeju ya ka ma yani qala anabi ibrahim yani afara ayatu ma ta ma ta ta'budu la bidunillah yana me jela me umune ku mera da onu goje ne fa yolo yi fa inna ma du wali agoda me wala chaka chamelu jami bachi ene ma jelo jami ni kuna da on katidi illa rabbil alamin ti ojo bi jodi le katidi wa iyyaka na'budu wa iyyaka nasta'in ene ke te ki jene ki ma jeno jangni ba o ji ya kana abu da ne kuna da o kan dire o ke tele la tina ti ko ko na shuara yi fa innahu adu li illa rabbil alamin alladhi khalaqani wa huwa yahdini o jona mi o huwa yahdini wa bi tono papa na Wallazi huwa yut'imuni wa yashfi. Wọ́n á tún jẹun ní jẹ́, wọ́n á tún ní mọ òjì lẹ́sẹ̀ ìlànà. Wà ìdá àmàlí tún fọwọ́ wa yashfi. Ìyàwó náà tọ́gá gẹ̀, wọ́n á kọ́ òògùn ọwọ́ jáde tọ̀gá pọ́lù ni. Ànàbẹ̀ òògùn lẹ́gẹ̀gẹ̀dẹ̀ ìnèké kọ́gá pọ́lù ni. Àmọ́ òògùn wọn jáde kọ́gá pọ́lù ni.

ọjọ́ náà fẹ́rẹ̀ wọ́n á dogun kọ́ńgá kọ́là nìyí. náà wọ̀lẹ́bí wúwa yóò bí tóhi sùn máa yìí. ọjọ́ náà fẹ́rẹ̀ wọ́n á omi pa tó máa yòó dákọ́jọ́ náà wọ́n á fi padà dájú gẹ̀. náà wọ̀lẹ́bí àtọ̀mọ́ àníyàn kàfíra lè ọjọ́ náà kéjì tẹ̀ wọ́n ara rẹ̀

ene kimane ije kala tele okugbo ne kimane ni adue ama ojo kitele tele kugbo ya adue alayhi sallallahu alaihi wasallam tele ati kugbo je dagba kiji iku eda ere koda tele ati kugbo je dagba iku ojo ti wale ni ojo ki aja ti wa naam اهدنا الصراط المستقيم إلى بلا يا ربي أجدي

wọ́wọ́ du ìlà bọ́yé débi nà lọ́kọ́ yìí òkọ̀lẹ́ kì á rìn yàn ọjọ́ mọ́ máa tọ́ nà ó má má lu jalukura ni má gba ngini yà á rìn yàn má là á tsi bá dá ngini má tsi nà ọkọ̀ ojú làkà ọ̀làkà má tsi ọ̀là mi kpan ìlà bọ́yé bí bí nà lọ́kọ́ yìí òkọ̀lẹ́ àbọ́yé bí bí nà ya nabi sallallahu alaihi wasallam tauhid al-ittiba oji oh, muhammad rasulullah sallallahu alaihi wasallam arojo kerele ina badu ko ja pa ko o elo ti ya le ki kwa le nabi muhammad sallallahu alaihi wasallam afere Wàhùdú ilé àṣírà Bìlhámi. Lákọ̀jọ́ làwọn ọmọ arúgbó ní ọ̀pàgbà ọ̀nà ògbédè ọjọ́ ẹ̀fẹ́ yòó. Wàhùdú ilé àtọ̀ yìí bèbí lálẹ́ kọ́wé. Wàhùdú ilé àṣírà Bìlhámi. Náà. صراط الذين أنعمت عليهم أنجونا بيبك وكتوجو جلوما الصراط الذين أنعمت عليهم الذين أنعمت أنعم الله عليهم أبيك جلوما amana jami ama nebi ojo wasidikina geja washuhadau be wasalihina abe ti geto na maisa e un ɛmɛ kɛtsi kɛtɛ la bi gbɔdzɔ ka yi ɛwu katiti ele gbɔdzɔ ele gbɔnudzɔdzɔ ekira ɖe ne mu ne tɔdzɔ le no ẹkí àdẹ́wọ̀n múlẹ̀rà lọ́jọ́ kì má jẹun kàlébi ní à. wọ́n yìí yóò pé ilá wà rasú lẹ́fọ́ ulá ìkẹmà àlẹ́bí na ànàmà lọ́wọ́ àlẹ́yé mìíràn nàbí na wọ́n sì dí kéyìn. wọ́n sì dí kéyìn na wọ́n ṣùhádá wọ́n sọ àlìhí. àbújọ rẹ̀ dá. wọ́n ulá ìkà rọ̀bì kan. ó tẹ̀síwájú lè dá ìdílé ìkọjá fọlẹ́ni ẹ̀ ń fẹ́ ṣe kọjá dẹ́ná sí àlìjẹ́ náà yá màdébí abi be kuma jami eh, sidiki abi kuma jami shuhada abi be kuma jami salihin eh, ayo kaje ba o je le bojo ko ni jo sura le dai ojo ko le o me yo ti la ene du ki ara rojo katidi ki ale bojo ki ara rojo katidi ki ma de o na de ko kojo ma yo nge war rasula ya le

a olitabi tohidi ababa tohidi yudaia manu nene yehojibo ini meta enejo lọtẹ enejo mọrọ kuka ẹnna tí o do ẹ iṣẹ ọkẹ mara rọjọ katete ni kẹlẹ òun náà dẹgbẹ pọjọ ẹni yìí nù rẹdí ẹ láwọ ẹni kẹkà lọ ẹ àdínní ọjọ ẹjọ kẹrẹ rọjọ kẹtẹ àkínní rẹdí ẹ láwọ ọjọ tí o ayẹlẹgbọ wọ́n má ní ìrìnrìn wáyà ń

ìjà gidi ṣéwù ẹ̀pàdé púpọ̀ ń ṣéwù lẹ́ẹ̀dọ́ sákọ́jọ́ ńlọ́lá àgbègbè iṣẹ́ dẹ́kọ̀ láti ní pẹ́lẹ́ adé lọ. èyí iṣẹ́ dẹ́kọ̀ láti ní pẹ́lẹ́ adé. àmọ́ ajá gidi àdébì ẹ̀pàdé ní púpọ̀ ń tí ìpàdé ní àdébì òun ìlójéjì ànẹ́bì ànẹ́bì ṣe lè wọ̀ ọ̀hún ṣe lè wọ̀ ẹnì kìlọ̀ yìí amájẹ́mi ṣe kàdébì ṣe ohun ẹ̀ bọ́ ṣe kàdébì gbà àwọn ẹ̀dùn àrọ́jọ́ ẹ̀mẹ́gbẹ́ka nẹ̀bí yìí muhammadu sallallahu wa sallam àdébì mi ṣàdébì muhammadu sallallahu alaihi wa sallam

ba me be majame no gaskiya a fadilu sahaba abi sahabe ya kuyo ene kici number 1 ene kici akoji ma ga sahaba bakare sallallahu alaihi radiyallahu anhu o ji ta ga nabi muhammad sallallahu alaihi wasallam to da dike badu lẹ́nà abọ́kàrẹ̀ jẹ́ òǹdẹ́ pàdé bìlẹ̀ wọ́n dà dúkù ń bọ́ pàdé bìlẹ̀ yóò fà sí àmìsàn àmì ìmú dọ̀dà mẹ́. Bẹ́ẹ̀ lọ wà á lùmọ̀ àjùmọ̀ yìí. Wọ́n ṣùhádá. Kàtí nítorí ẹ̀kẹ́ta wọ̀ ṣùhádá àmì ló pàgó fún ìjáde àbí kan lé ọjọ́ àti ní ọjọ́ tákọ́jọ́ mọ́ra ẹ̀ máa gbà é kò lé ọjọ́ torí ọjọ́ ọjọ́ kọ̀ọ̀rá ẹ̀ máa yí. àmì ìfẹ́ màjà mi sọ̀tì kí ni àmàtọ́gbà níbẹ̀lẹ̀ ta. àmàrí bẹ́lẹ̀kẹ̀ àmàjì kàtìgòrì tírì. náà wọ́n sọ á lè ṣì yí. báyìí pé màjà mẹ́lẹ̀ fẹ́ abẹ́lẹ́sẹ̀ mọ gbogbo látọjọ́ náà àbí kùmà àti nígbà pẹ̀lú ọjọ́ kàtìgì Mọ̀mọ́dé ọdún Wọ́n ọjọ́ fọlẹ́ nàní ibẹ̀ kàtí ẹ̀kú máa wáyé wọ́n á sún náà máa tù tọ́ lọ́lọ́ tàbálẹ̀ máa rí yàn lọ́lọ́ tàbálẹ̀ ọ̀la ìkà rẹ̀ bí ìkà àbílẹ̀ máa ọ̀ nà kájàdé ojú ìgbẹ́ ni ọ́yìn ìmọ̀gbọ́n bí àárẹ̀ yìí kó ọjọ́ ọ̀wọ̀ kìdẹ́ ìkùdá ga jẹ́ yìí náà jẹ́ èdè ìkà èdè kìdẹ́ ìkùdé ìdúlẹ̀ gbà àbí èdè mẹ́ta yìí kìdẹ́ ìjọ agbójú lẹ́ni ọjọ́ èmi kùlá bíẹ́ yìí ọ̀hún nà kàkẹ́dù bí tó hàyẹ́ lẹ̀ tí ó nà mẹ́nà mẹ́mẹ́lẹ́ alùpẹ̀ mi tó mẹ́nà wọ́lẹ̀ sọ́ọ́lì ẹgbẹ́ àdúgbò tó nà mí lágẹ̀ àmì bẹ́ẹ̀ kọjọ́ wẹ́dọ̀ fún mà yìí àmì bẹ́ẹ̀ kọjọ́ náà fẹ́ màá jẹ́dọ̀ kpadjẹ́ táàkì òyìnbó máa rán ẹ̀dá màmá pé òyìnbó ni fún. wọ́lẹ̀ àmì kọjọ́ wọ́n wọ́ tẹ́gẹ̀ toro kuma kɔjɛ dɛdɛ kuma dɛ kɔjɛ kuma de ti yibo kuma de ti yi ɔyɛ bɛlɛ kul hali o la de ko bi sɛri min zaali ko. قل هل ننبئكم بشر من ذلك مثوبة عند الله من لعنه الله من لعنه الله وغضب عليه وجعل نعم. منهم القردة والخنازير وعبد الطاغوت عبدها أولئك شر أولئك شر مكانا وأضل سواء السبيل لا إله إلا الله من يترى كده وجد في لك دواتي ومادو Ọjọ́ ìgbọ́dọ̀ wà lẹ́kùn sọ́lọ́láhùn alẹ́kùn sọ́lọ́ alù mẹ́ta sánéjì àgbáyé. Àdébí kàkí ní ọjọ́ tó kà àmì àkọ́ ọjọ́ tẹ̀ta. Àdébí kàkí ní ọjọ́ náà máa náà mẹ́kí náà mọ́ àdébí sàgbẹ́mọ́jọ́ adebi adina adebi kɔjɔ lɛ fɛn tu kati ti ma mɛ ne ye jeli kɔ ma jɛ kɔ ma dɛ mun na adebɛ kɔjɔ ɔkɔda mi la ɔye ye taka ye takumɛ ta da gba mɛ tso akaya mɛ tso wu mɛ bɔyina mɛ tɔja ayi dɔ yeye yeye kólɛ mu kama kini alo lɛ bi ko mi sɛ lebi zali kun bɛ sɔgɔ dɛ la n'aka wɔ mɛ ɛwɛ tiɛ nɛ kiti mɛ tse le taka n'aka ɔyina ɔjɔ lɛ fɛn lɛ nu ale من لعنه الله وجنة كبيرة لجكاي بشر من ذلك مكتوبة عند الله من لعنه الله وجامي na كجونا ما ماما مالي haba bẹ akina wa kaki musulumi atuja n'ọjọ láti àìní hàn amẹkùnrin àmì yahudu àwa pàmẹ ní ọyára ẹnna ẹjọ nà

ọmọlẹ mẹma sọ òbí lẹ ha. wọlọ kana bí. aya amẹkun ẹjami yẹ wu ami lẹ dara pẹ máa jẹ wa kọlọ amẹni ẹjami yẹ wu do amẹkpa ma lẹyìn ẹdókòrò yìí lamẹ kana wu da ọlẹ dara bàjẹ́ ní kìtì yẹ wu do ní kí a jìnnà dara ẹni ẹdókòrò yìí atari jẹ nani mẹ tó abẹ abẹrẹ abajẹ yìí amẹ kàmi jami lẹ dara ami fó ọjọ́ dúdúró èyí màmá

Nàrú láìka ṣẹ́rù màkánà. Àbí ìbẹ̀rẹ̀ jáde màjúrú báyìí, láìka ṣẹ́rù màkánà. Abẹ́lẹ̀ nà bíbí àmàdọ́ ṣẹ́rù ìmàmá ṣàgàgàdà mẹ́mẹ́ bàgé. Mẹ́mẹ́ ṣẹ̀dẹ̀ ṣẹ́rì ẹ̀wẹ̀ dínà tó ṣáká rẹ̀. Láìka ṣẹ́rù màkánà. Abẹ́lẹ̀ ṣẹ́rù nà bíbí tó ṣáká. Nà bíbí kìdí ẹ̀nà tó léwu náà ọjọ́ nàbà. Òun jàmí ẹ̀wù وأضلوا عن سواء السبيل وأدلوا لهم أنت ولا الضالين وأدلوا ولا الضالين وأدلوا أمالا والله tulitaka onjabile sara so ami yahudu ẹ̀hún dà máa jẹ àmì ẹgbẹ́ kùmà jẹ náà máa dá máa lè ná jẹun èyí máa jẹ ọjọ́ pẹ́ máa kùmà jẹ máa kà á máa kùmà dàbí máa kọ́ dàbí àmì lè malinara rɔjɔ gbɛnji matsa lidi manea ami ami nasara bidia o kpamabiɛ ami yahudu sirika o kpamabiɛ sake wɔli matsaka lɛ tɔ magudubi yahudu tɔɔlina ti nasara tɔɔlina yi ti bi ka ɔdzi bidia lɛ ale sɔlɔ sɔlɔ yɔ wɔmu de ta lo mo iyo de yɛ nifa ale yi kumi sunna ti ko n'a kun bɛ ti kuma le bi sunna ko jaa ne bi sɔlɔ lɔɔre wɛrɛ sɔlɔ ɛni wɔ iya ko n'a kun bɛ ti wɔmu de ta lo mo mɛ gbɔ da bi ti tɔ ɛni fɔ i na kulu bi da tu sɔlɔ a la o si wɔlɛ sɔɔni o i na kulu bi da tu sɔlɔ a la bi da tu kɔmɔtɛ k'a lɛ sɔɔni na se i la yi wɛ de hɔ. ẹjọ jẹ ibi kọjọ kí tẹ bí àmì pé la dúró pàṣípìdíà ẹ àyè tẹ ọjọ pàṣẹká ẹwọn lè àwọn owó kàtẹ lánàá ẹwọn tẹ pòròtò ká sáfẹ kó wùwú abẹ yà lè kí ọwọ wà eke àti abájọ rẹ ní ìnẹwé ni ìjà ni a ẹgbà kẹjẹ àti kàlẹ bí ẹwọn yà wọn ní kó wàá jẹ ewúrẹ́ di kó o tó la rọ́jọ́ ọjọ́ ìfẹ́lẹ́ ni ìmá jẹ kàdébì ní akẹ́tù la rọ́jọ́ kó wà gbà. wọ́n lè sọ̀rọ̀ ní ẹ̀ka mi nẹ̀sára jẹ kàbàlá rẹ̀ tóra kìlẹ̀ ẹ̀dẹ̀ ànàmẹ́ tóra kìlẹ̀ lè tóra kìlẹ̀ yẹ kùlẹ̀ sáká ẹ̀ alukura ní kìlẹ̀ jimá ọ̀ tóra sọ̀kọ̀ kàrà wọn láti yaba jẹ. ọ̀gbọ́dá maya kìlẹ̀ tóra kìlẹ̀ sáká jẹ òkèdè nàmàrọ̀ aluka maya kìlẹ̀ tóra kìlẹ̀ bá ogun mẹ́rin bíi nyɔgbɔ mɛlɛ yọ mẹ́fà àbẹ̀kí yọ méje ogún mẹ́lu méjì yọ gbọ̀ mẹ́lẹ̀ ọgbọ̀ mẹ́lẹ̀ ní èdìbò ogún mẹ́lu méjì yọ gbọ̀ mẹ́lẹ̀ yọ mẹ́fà àbẹ̀kí yọ méje ẹnì tí làgídá yà kọ́ wa bá ìhìbá àrùn náà yàtì nà balẹ̀ àmọ̀lẹ̀ alẹ́ ní nàìjíríà fílù mẹ́dínà àbí fẹ́ màjẹ́ yóò lọ mẹ́dínà bí dáadé kàlùwọ́ àdìgẹ̀ gbélẹ̀ lẹ̀ nàbàlẹ̀ kìdẹ́yì ayà kìdẹ́yì.

kɔmini wo mo mo mi nu la abe jesu tami mo mi ni ane mi gba mi mi lɛ wa paki hɔn na mi be kia kɛrɛ bɔ mɔ kɛ ata bitu islami abe le islami ma je tɛ ta ne ma mu duwo mi ka kuma ne kiri ma lɔ na ne sɛte yi lɛ sɛte keji kɔmini wo mo de ko la abo kutɛ kɔdɔ islam ali patata abe lɛ ma gbe a ma pa dimidimi ẹ ǹjẹ́ kọ wọlé ayẹyẹ wò náà wò ẹni tó mú amùsùlùmí má jẹ ayé ìfúnṣọ yìí ni ó nọ́ọ̀tì mùsùlùmí yìí kọ wọlé ayẹyẹ yìí náà wò má là ń gé islam tẹ̀tẹ̀ kejì rẹ̀ tẹ̀tẹ̀ kẹta ọ̀mínú mọ̀tà bí kùnà àbí tẹ̀tì ká ẹlẹ́ ti tẹ̀tì ká wọ́n ti gẹ̀ ọjà bí mọ̀nà kó ní tẹ̀tì yìí náà yóò kùmà jà kojú ma jẹ́ náà lẹ́kìtà kojú ma kì á lé jì ma àbí mọ̀nà bí kì náà yìí ábà máa ṣe ìyí tẹ́lẹ̀ kọ́lé ìsìlámù àbí lè náà mama ti san gbagba wo kojú kó ma ibu te yɔ ɔ òkpa lɔ na yi taki kɔ te yɛ dɔba na dúró lɛ kolo de yi titram lɛ kó te yɛ dɔba na awo ma dza ka tsɔ lɛ ma dze kɔkɔ ma tsɔ lɛ ma tso de kɔ ma tsɔ lɛ ma tso wudze kɔkɔ ɛwɔ tó wudze wudze kɔ ma dza ka ma la tsɔ kɔ mi dɛ ami gbɔ tɛ tɛ kɛ lɛ wɔ minnu ahali kitaabi yɛ Matayo Medina ta ne biya karfma wani zalika bada sura su da zikir ha ulai suna bada sura ne ya na ja ne shi o luka ba da yi ko ja mi te ti melle lojun ta ki tuye ya o da oka na suratul baqaratu madaniyatun wa haya mi'atan wa khamsun wa na aya na'am بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين بسم الله الرحمن الرحيم ألف لام الله أعلم بمراده بذلك àbí àrùn ìfúnmẹ́ta kìdẹ́ alif lam mim ọjọ́ kan tí ó gbẹ̀tẹ̀ wọ̀nyí nẹbi mẹtẹwọn ọjọ ń dàwọn gbóyè ọjà sura, súra súra ìmúdó ọjà mi súra súra dodu imu ma ń lọ léwu katiti ẹnkiri kúdi yẹn lẹ ke n'akọjá ẹfẹ lẹtọ ẹtẹwọn dẹ báyìí ni alif lami alif ìdè lami ìdè mímu ìdè àmọ́ ọjọ ẹfẹ lọ ọmọ ẹtẹwọn ti mí nìkiri tó ma fẹlẹ alọ náà ma ẹ ṣe nù. awolo kita na bi sura kuma na bala ge suru kai ola kida ko ja kai ki bi wi jali ijo sura ti ibrahim ijo sura ti alif lam re alif lam ra sura ti ibrahim ja ne jolo re ta kama ye kiri yoda alif lam ra alif lam ra to te sura ti namli ijo sura ti namli ja ne ma ti sura ti ara ya ma ti Súrọ́tù ráàdì, súrọ́tù ráàdì. Alif Lam Mim Ria. Súrọ́tù Yúdù. Alif Lam Ria. Súrọ́tù Àràbù. Alif Lam Mim Sọ́ọ̀. ma kodo kodo kodo ama ene mɛtɛwo ke ɔjɔ ka titi mɛtɛwo wo ke nyi tafsiri omi yɔ yɛ omi yɔ yɛ akini alawo alamu bi muradi yi bi zalika. فنا علويا يترجع هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء وابتغاء الفتنة تاويله وما يعلم تاويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب وكتبوا لأجوا كتبوا والله أعلم بمراده بذلك Allahu a'lamu bi muradi bi zalika yami jobe awu ti suratu ali imran huwa alladhi anzala alkitab waja fara ko do ta bi ro gule o ta ko ro yone ki lawu to be wa mun bin na minhu ayatun muhkamatun alquran lana ummul kitab ya alquran laba minhu ayatun muhkamatun amma yota amma ya tideju kwa ne ke jabe e ki jabe ilẹ̀ ti tu ilé eki jẹ kpɔ kí alu kura ju ɛdi ma yi. òmùnà yà. wọ́n ò sọ̀rọ̀ mu tẹ ṣáàbì ha. yàtọ̀ àti eki jẹ fi tẹ́jú kọjọ́ tó máa ń tọ́lé ń ka títí kìmátìrì káfẹ́ kì í ma títí ń ka fẹ́ ma kó ń ma ẹnì àwọn tó bá gẹ̀. نعم فأما الذين في قلوبهم زيغ أما عليك بودي ما با ما ما ما جاك كني يبدا غاس ما لدي ما أما تلدا فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة كما نرد يعني يا بيجي ليلا ما نكتب مني ألف الله لام جبريل ميم محمد أنا كلاوي gbẹdẹrẹ ko torí kuma ló kí dámọ̀lẹ́jú aisha dị muhammad iya eh, yan wacce mini da wawa da yi ibtiga da fitinan su kuma da kanyawa ene ka yi mu kabele ene mu da wanda ga ne ni allahu lashi laudenu ali bulete mu da ga mo yi ko yi da tutu ati kẹfà fún ẹja nílẹ ń wẹ ń lọ mú ni àwọn tó bá tó kẹ amẹ́wọ́n kejì ọ̀ tó Ìjọba bilha wabtigaa tawi wana topi biete unti e unti e sibi kala doga na wita kumari shutu amekumari pam pam naam ya dede sunu mete ina de tugil madon illa kan ti aw ko jo kai ko ko والراسخون في العلم يقولون آمنا أما أمنا بمنا أمي أهل السنة أنت فعلي تقول يعني محمد صلى الله عليه وسلم يقولون لبنك ما كجم فليلة amanna bi. àmọ́ mi máa dè bí wọ́n yóò fi jọjọ́ tó a lè alùpùpù kalẹ̀ lè abẹ́là máa dágójú. kùlù mi ní ẹ̀ńdẹ̀rẹ̀ bìnnà. táyé lẹ́kìtì ọ̀dà kìdé òun lẹ́kìtì àtúntẹ́ kìdé òun mi ní ẹ̀ńdẹ̀rẹ̀ bìnnà ọgbọ́dọ̀ kìdé òun àìkú. wà á máa yẹ zẹkẹrù ilá olùlẹ́lbà. wà á yẹ zẹkẹrù jẹ́nẹ́ tó yàrá gidi lè gidi òun lẹ ibi lọmọ òun ojú wọn adába tọjọ lẹ fẹlẹ ni àbẹ kùmà dá gbogbo kọjọ kà jà kó kùmà dìbe àbẹ kùmà lè gbogbo kọjọ kà dù jàmá nínú lẹ kọjọ bí wàá fi wọn. alif lam mim lam. ذلك الكتاب لا ريب فيه. أيوة ذلك الكتاب أجل ذلك الكتاب ما بعمر وجاب بعمر يجمعه إذا وقت ما بعمر لا ريب فيه ikani kaneo katite idu tuda ukoloje na ebeyo le malaika jibrilu ibabu koje na ebeyo no yi bija ukile odini emikide odini akukole malaika jibrilu meji o je godu ni ayi ala na meju ayi unana malaika jibrilu ba unana ukore jodu ni ayi unga kidu kore jodu ni ayi o oh, ju malaika jibrilu ka Tudarik sallallahu alaihi wa sallam àgbàlá kàtúrìkì sí ọlọ́run mọ̀ wọn jọ́ta mà ilẹ̀ pẹ́rẹ́jì ìmú pẹ́rẹ́jì ìwú ká pẹ́rẹ́jì ìwú òfin bá ìbá. mọ̀láka jùlọ méjì à òní ni a kọ́ mọ̀láka jùlọ mẹ́ta òní ni a gbọ́ bẹ̀. ìdábàlẹ̀ lẹ̀ ẹnẹ òpá yìí ṣe ìṣẹ́nu kí dára lùkú wa dáwọ́ ìbílí nìke gbẹ̀dọ̀ ní fóun láàárẹ̀ ìwẹ̀ bíi àpàyẹ ló وإن كنتم في وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فاتوا بسورة من مثله ودعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولم تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين ويقول النبي صلى الله عليه وسلم كان بيت باتي كان كان القرآن mama jẹ́ àtọ̀gbẹ̀ tí ọjọ́ lè bẹ́lẹ̀ máa tọjọ́ tó ká dídé nílẹ̀ wọ́n yí ń kún ni kí ti kọjọ́ ìkó. mímá nàzálmá àlá àbẹ̀dìnà. ó rẹ̀ wọ́n kò tó rọ̀ wá tó muhammed sallallahu alayhi wa sallam kí ti kọjọ́ ìkó kádéjà kàkọ́ súra ti mú.

to ile ame abájọ yìí súra kà wọ́n sọ̀rọ̀ gbogbo mẹ́nu wọ́n rìn àkọ́jú nǹkọ́ ó ké ohun amẹ́mọ́ kàdúrà kè ó kà ó kà lẹ́nu kò wá kà ẹ̀mẹ́dé kìí àtúlẹ̀ káká dábàjì náà dé náà kàmẹ́lúwa dábàjì wọ̀lá àtìlẹ́mẹ́lúwa fara tó fi sírọ́ọ̀tì mímísìlì ìdí padà ẹgbẹ́ pàlùkùrà nìyí dẹ́ ìjẹ́ mẹ́mánìkè ní. Wọ̀dọ̀wọ́ ṣúhàdá àkùn. Mẹ́tílà mi láti gbàgbọ́ pàtàkì láti gbọ́ mẹ́. Àbí ní kété ní èmi. Àbí ní kété ní òun ni wọ́n rẹ̀ àkọ́ bí ìwà yìí. Àmẹ́ mẹ́tóníọ́ la mẹ́ tíátá gbódú kára àbújá tàbí. Mẹ́tílà náà ti gbọ́ mẹ́ fún mẹ́nẹ́kì pòròdúsì ó kà. Mi tó lè la ìlú ìjọba ẹ̀fẹ́ yòrò náà. Nǹkan dùn sọ á di pé. Ìjẹ́ ìjọba àwọn ìjẹ́kíje ìjẹ́bìjẹ́ lọ́la abẹ́lẹ̀ ìlànà ìlú kàákàá. Náà fa ilẹ̀ ń tẹ́fà alú kàdé ìjọ lọ́la wà sílẹ̀ kàá mẹ́jẹ́ pẹ̀ máa ní kejì ní. Fàlà ń tẹ́fà alú. Gbégbélẹ̀ mẹ́wàá ni ká ti gbégbélẹ̀ gẹ̀. فاتقوا النار التي وقودها الناس والحجارة. Dábẹ́lẹ̀ mi àjókòó náà èkìtì ó lẹ̀ báyìí bá ọ̀wà òkúta mádùkú mẹtíkò ọdún mọ́nàdúnmẹ́nàtọ́. Ìpà òkè jáde dàmí bí pàjàmà káàbìrì, dáadé kàlìkìtà láàárọ̀ ìbẹ̀sì. Olùjáde kìdẹ̀ ìkà ní ìkàlẹ̀ ọkà títí dọ̀rọ̀. Bíjẹ́ ń kàlẹ̀ bọ́ hà. Bùdá lè mú tẹ̀kí. Ọ̀nà pàpà ìdíwáni bí màjú kọjọ, àbílẹ̀ tàbí tẹ̀sí jù. Tí àbí tẹ̀sí mẹ́lẹ̀, kàdé ti sọ̀rọ̀ láwọn àgbẹ̀rẹ̀ mọ́ àkàrẹ̀ mọ́ ẹ̀. Sábà kò yé ma dẹ́, àbí màjú kọjọ yìí, àbí tẹ̀sí jù lù madudi tó Medina de mẹ̀dínà alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun kọ́nà àwọn yóò fi kú. Oyè máa dẹ̀, àlùmọ́tẹ̀kínà, oyè máa dẹ̀, àbújá mi bẹ́lẹ̀ kì ọjọ́ fún ọdún òun. Àlàdínà yóò mìnú náà bí sallallahu alayhi sallallahu alaihi wasallam sallam kà máa kí ní àlùjẹ́ náà ikama akini unatomo majia kunatomo ikama akini upanojo nadomo majia kupanojo nadomo mala luna leni mala lijala leni mala lupanojo natan ikide dio madonya teomai alladhina yu'minuna bil ghaib akafiri olia yani imanjeba kale bilisujali taki milita kujali kwato mwama kele ki kaile tale akini mi ko kudaba jai kúrò muhammed dẹ òkè kọjọ jọ abájọ yìí ọ abájọ yìí ọ kọjọ òun dẹ lákìlẹ tàbí kí náà wò wá ma màkìtà gbogbo ni wọn lẹnu mí náà lérò kí yàtà. àtà tuna zílò alẹ́ iná kìtàbà nà kọjọ. ẹ máa wọ ilé tàbí wọn máa kú kọjọ sign by allah ó yẹ kí ó sign kó sàn kiri àkàkiri gbogbo lóyún. sọ àmì bẹ́lẹ̀ àmàtúkà nílẹ̀ yóò mi dúdà bẹ̀rẹ̀ rẹ̀ yìí màkìtà adébísọ̀rọ̀ adébísọ̀rọ̀ ẹ̀

ọ̀la ọ̀dọ́sowọ́lá do ìkó kalẹ̀ ìwé ìdílẹ̀ nọ́mà ó ma dé gbọ́ adébísọ̀ lọ́sọ̀rọ̀ àmà kàtsáká ìdí àgínà ẹ̀dá lẹ́yìn ẹ̀dá lẹ́yìn abọ́kàrà má ti lè wọ adébísọ̀ lọ́wọ́ sẹ́yìn aláǹtún sáré kú lẹ́lẹ́ sáyébí aláǹtún sáré kú lẹ́lẹ́ sáyébí fa asẹ̀nilá wẹ̀lẹ́kù fọkúntù ìní rasulùlá yẹlẹ́kù jẹ̀míà fọkúntù kẹsẹ́kùtà wọ́pọ̀ àlàbà abọ́kàrà sẹ́sẹ́kùtà yẹn náà ẹgbẹ́ yóò ló bá ní ọjọ́ kàní ọjọ́ kakọ́mi kàdà gidi omi kìdá ẹjọ́ ní jẹ́ òjì àtàrà fún ẹ̀fọ́ àtàkà amẹ́ kìdá ẹ̀ balẹ̀ mẹ́ka kọ́ ọ̀dẹ́ mi òun lárọ̀ yìí ọ̀kúntùm kọ̀sẹ́pùtà yá muhammed àmì àkínà ọ̀dẹ́ mi òun arọ̀ yìí àmọ́ ọmọ rẹ̀ ọ̀kọ́lá àbá abákàrẹ̀ aka abubakar sidik yẹni dọ́kítà yàrá sùlá ọ̀gẹ̀dá wà lẹ́ka yìí ẹnìkìdá ọ̀gẹ̀dá mi yóò lù wà á

alladina yu'minuna bil ghaibi títí òun pàṣẹ náà bọ́kẹ̀ lè àmọ́ ń dún kò ní àmì jẹ́nàjọ́ ka ìta pamẹ́ kíni kàníkàní gbogbo tí ẹ̀dọ̀ ma ọjọ́ kan ọdún òfa. náà wáyé pé mò ń na sọ ara. àwọn ọ̀dájú má dọ̀ ọ̀dàjì náà. wà mí máa rà zọ́pọ̀ náà wọ́n mi ò ń kíkú. àbíkẹ́lẹ́ jàmí dé kùn á dá sí ibi kọjọ́ pé má lè má lọ́dún òjú kọ́ lọ́jọ́ òde ọjọ́ lẹ́fẹ̀ẹ́ yòlò òyìnbó máa jẹ́ lòlù rẹ̀ òyìnbó máa kéde والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون والذين يؤمنون بما أنزل إليك fáàmì ìṣẹlẹlẹ ojú magẹ màá mi máa ní dúró àdúgbò àti màá tó rọ wá kẹrẹfẹ yìí màá mi máa ní dúró àti tì màá tó rọ wọ ẹgẹ sísáré sọlọ láwọ ẹsẹ ilẹ kẹrìkù sílẹ àníyàn kùrán wọlé sílẹ wọn máa yẹni alukura jẹ tó rọ fún àdúrà wọlé.

أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون على أولئك على هدى من ربهم abẹ́lẹ́ nìkan nìkan nínú abẹ́lẹ́ tó yọ ní ọ̀pá pàkó ọjọ́ pé èmi jáká mẹ́ ẹ̀lẹ́ ó yọ ẹ̀ tá kí náà máa àmọ́ mi ọ̀gá tó máa. ọjọ́ fún mi ọ̀la ìkàlà ọ̀dà mìíràn bì í abẹ́lẹ̀ tàbí kàdójọ́ lọ pàpà ọjọ́ kìí tóní màá dáa. wọ́n ọ̀la ìkà humul muflihun. abẹ́lẹ̀ tàbí dé màjìlẹ̀ yìí àlùfá ìdúnà fìlẹ̀jẹ́ lẹ́bi abẹ́lẹ̀ máa yìí làlẹ́jẹ́ náà jẹ́ mẹ́rin wọ́n náà dúnà mí abẹ́lẹ̀ rìn máa mú yọ fúnájẹ́ àgbàlódé sọ́ọ̀tù àhàdà ọjọ́ ìfẹ́lẹ́ ni jẹ́ kẹ́tí nìkan jẹ́ ọ ẹlẹ́kọ́jẹ́ ẹlẹ́kọ́jẹ́ الله bẹ̀ àdá ọmọ yìí sí ìlàhà. wọ́n máa ń yọ pé ìlàhà wà rasúlẹ̀ òun fàfàdé fàáta àkọ́ ọ̀sán náà fi máa. àmì ìdẹ́ẹ̀dẹ̀ ọmọ yìí sí ìlàhà ẹ̀jẹ̀ kẹlẹ́kọ́jọ́ ní ẹdún kẹlẹ́kọ́jọ́ bá àràdọ́jọ́ kátìdí ẹlẹ́wọ̀n ní adágbọ́kọ́jọ́ ẹjì pé lúlò ṣíríkà dágbà ìṣojú màfúnú àtẹwà bẹ́ẹ̀ ṣe ṣíríkà bèjì èwùn yẹ ah. turuki àjẹrí tọ́ abẹ́rẹ́ gbàgede wọ́rọ̀ sùn bá mi bẹ́ẹ̀ kùmà lè bá níbi muhammed rà rọ́jọ́ libani sallallahu alayhi wa sallam fara rọjọ àti bẹ́ẹ̀ tó kùmà sábẹ́lẹ̀ lẹ. ọ̀kọ́dé fa sọ̀fọ́ ọ̀sán àwìmá. àtúntẹ̀ má yìí lè jẹ́ ilé nílé nílé tẹ́sí ejò nìyó pé àbí tẹ́sí mẹ́lẹ̀ àti sallallahu alayhi wa sallam fara إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. تẹ́sẹ̀ kejì tàbá káfírin ami bele ami be kparo da kanya ni bide ma kini eje lo jame be kuma jame no la ne ni jame mo mini abe kuma jame opulent ma o jama kabiri abe kuma ti jaba ni sallallahu alaihi wasallam illa allazina kafaru o jama na ni be kuma jama kabiri da ta abu jahil ki jon ma ya ta ni sallallahu alaihi wasallam abu maka o ama ki maka kene wa kere ba ni bi jabo wa bila habi bila habi o ma ya wato jani sallallahu alaihi wasallam ba mi beki kuma malaki ayo bana jila mi bula ba jila mi ba bele de sawa'un alayhi o ka tete o ma jiduru ma je jere yi ka bi me ma je jere yi shirka me na an wartahum e te ma wa ja be am lam tunzirhum la yuminu abeke je je gbemi ka ki ka ondu man ti ja mi bele de e chola batano la yuminu na ti ja be pro di ma ni ma ti ge tulu ma je je me máa jẹ ẹ la jẹ mẹjẹ rọrùn yẹn máa rọrùn yẹn ké ẹ ń fi jẹ lábẹ wọn ti màgí dúró kẹkọ yóò ní èmi ìbẹjẹ má jẹ yọ sáré rẹ tí wọn níyàn kẹ ìjẹ mẹ má jẹ ọjọ tí lọọ ti wọn láyé omi tó nà. kàtàbà wọ́n wà lákòló bí ìmọ̀ tẹ́mọ̀ ìmọ̀ àlá àbùsẹ̀rì ìgbésàwà wàláwùm àbábùn àbí. ọ̀tẹ́mọ̀ láwọ̀ àlá kòló bí ìmọ̀. alu kuma li ka jɛre yi kabiri ma jɛre yi siri ka lɛ takɔjɛ yɛ dɔ ma ka ji patabalahu ala kolo de ɔjɔ yɛ dɔ ma re takuma yɛ dɔ kunɛ ke ɛdɔ ma ma jɛ kojuro di ɛmu du ya tɔgba ma inde kitsɛ islam ti tu ma ma ma ma kọtẹ́bà láwọ̀ alákòlóde. wà á látàmì akọ́jọ́ ẹ̀fọ́ lè yí etí máa kà jí kọlá irú ìyọ̀yọ́ jẹ́ ẹ̀fọ́ lè máa kì àwọn lùwẹ̀ àwọn lámàgẹ̀. wà á lá àmúṣẹ́rì iṣẹ́ wa máa bẹ́ kìtà òmà bẹ́hùn tó máa máa ń gidi náà wọlé ma dá ọ̀nà àbí lápò àti nàdá bẹ́ẹ̀ ti lé nìyí ọjọ́ kìlọ̀ àti òwà. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين لديك جاو جمع قمت لديك جواب جايك أبي سيدك تعالى وهم المنافقون أما لجا من منافقين دعما إهلا كافرك وبكلا كافرك منافقين munafiki ka kabiri ba mana ta kate ne ka amma kabiri ta ba munafiki tabini mboka mboka domo munafiki munafiki a jibot munafiki jibot to ate o kabi ma fe wo oya fere o mi na na ji pe ami be ke jo pa ma ma so ye ma jalu ame pa ma jalu ame pa ma yin haji ame pa ma la ti du ki je jihadi ẹ̀hún tó kẹ̀jẹ̀ má bẹ́ẹ̀ jùmọ̀ ṣe láti gbọ́ ọ̀sẹ̀ jùmọ̀ ṣe tẹ́lẹ̀ ta ọjọ́ kí wàá tẹ̀wọ̀n ọjọ́ kí wàá lé jùmọ̀ mi ọjọ́ kí ẹ̀dọ̀ àgbọ̀fẹ́ dábẹ́kú kí ọjọ́ kí dábẹ́kú kí ọjọ́ kí wájà dẹ́kú kí tó kí oúnjẹ fẹ́ oúnjẹ tí kina de be kuma kina maa yi ma le lɛ kɔjɔ na. wabili aw mi la. bɛna maa yi ma le lɛ kɔjɔ na gɛ ama. wa ma hum bi mu mi ni. emi ya emi ma rɛ aluko kati ma gbɛdila rɛ ma ɔlɛ kipa na yɔ kɛ etu ɛtu an kɛ kun wɔmi na naani. من يعبد الله ومن الناس من يقول آمنا بالله فإذا أوذي بالله جعل فتنة الناس كعذاب الله ولئن جاءهم نصر ليقولن إنا كنا معكم أوليس الله بعلم بما في صدور العالمين. ومن الناس amedzɔ dama le medzɔn du dama eya wo ma ne ne gake wo me tsike wo dzadzi me ke. mayi ekulu amana bilayi. mena ma ye ni ma ni ɔdze le ƒe yoro ama musu ni ama ti na. fɛ iza wubi ebilayi. ama ŋgo kɛ mama aki mu nabi ki ma tsi ki ma di ma ni ɔdze tsɔ kɛtɛ fɛ iza wubi ebila. tse kumawo tse ma yi ka kutu ma to lɔjɔ ma wo ma bi na to lɔjɔ ma dzaku ma to lɔjɔ màrọ tírẹsì máa tóbi ọjọ́ tẹfẹ lọ sí rúkùmá jù mùsùlùmí lẹ ọkọ lẹ mẹlẹ kùmá jẹ yìí. yà á lẹ fi ti mẹta nínà àti kà á bá mi la. máa ka yàgò lẹ lẹbi jẹ pèsè lẹnà ká lábọjọ lẹ lọkẹ jù mùsùlùmí ilé ìwé kùmá péjú tó tú múnádìí jẹrẹ yìí rẹ ẹ lè yé ìwé mùsùlùmí lọ. torúkì torúkì máa bọ̀ ọ̀la torúkì máa dàkà yàwó máa fi ti mẹta nínà àti ká àdàbò náà ó tó lélẹ̀ dábí àdàbò ọjọ́ má là jẹun tó ti lè kú ilé má jẹun tó tọ̀ ní ọ̀kọ̀ yé gẹ́ lè wẹ́ ọ̀rá yé wẹ́ kọjọ́ tó rẹ̀ lẹ̀ ọ̀rá yé rẹ̀ lẹ́ ọjọ́ tó àmà yìí ó já ní ọjọ́ ẹ̀dẹ́ ó já ní ọjọ́ àmàdẹ ilé ọjọ́ ẹ̀dẹ́ ilé ọjọ́ àmàdẹ wẹ́rà rọjọ́ àmàrà rẹ̀ ìdílé àmàjàyọ wẹ́rà rọjọ́ ẹ̀jàyọ akábìrì jàyọ ọjọ́ níyàjọ níjókòó ọjọ́ ya ce wuce ko wani gida su yi ya ya fi da kai tare ne ya maja ka fai za ku zai bin layi ya zabi na da za ka zabi la na'am wala in ja'akum nasrun amma idan ku wala bi adamu ka tina le islam on fi ni abi ajida qalu inna kunna ma'akum ni awajin number 1 awe muslim bi jawi bi wala tẹ kaka yàn dọmọ mẹlẹ agbàkú mẹjẹ yẹ ìsàmì muslim a mẹlẹ àti jihad mẹjọ aba àdìdì ẹyìn lẹẹkì matọnà ká mami dájọ àdìdì jẹ akanya yìí àdìdì ìlànà ìwà ìlànà ìlànà. أوليس الله بعالم بما في صدور العالمين أبو مالانا توجه مني أوليس الله بعالم بما في صدور العالمين أما ما قجو تيما أو كده يدامنا للذين ما ما قجو تيما ومن الناس من يعبد الله على حرب ومن الناس من يعبد الله على فإن صابه خير أن به وإن صابته مصيبة وإن صابته فتنة قلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين.

ẹgbọ́ kí a ká bẹ́lẹ̀ lẹ̀ nẹ́sẹ̀rà lọ́wọ́. Àmà bẹ́yìn náà sọ ya òfìsì náà jẹun kàkáyà mẹ́ta aláwájẹ́ híyà ya mẹ́ta lé e o. Kàkáyà mùlíà ìbítí náà kàlíà ya lẹ́sẹ̀ o ìwà bẹ̀ àbàkà kàyà tsọ lé onúgbòlùgbò ìwà onúgbòlù ọ̀tsọ̀ gà bẹ̀ dákùn ní aláwájẹ́ yìí tọ̀ mẹ́gbẹ́ mi dunia ji akaya karbo ya ci kudu ma ko ma go ma bi ban madabele o ma wa choga ya na ti ya no ya ba kwa galo ina ko ce ko tinen wo ki ce ko tinen wo ada da mu ti ya ba kwa mu ti ya so yo eto ama o ti be ki ti o ti ti o ki alle bisna la karbo in talaba la wani yutol ni ku ti da ko ma rere خسر الدنيا والآخرة ولا بلا ولا بدون ما شاء الله وجدت yàtsɔ màtsɔ màtsɔ kula màtsɔ màtsɔ odzo màtsɔ màtsɔ gangan màtsɔ màtsɔ bele màtsɔ ba tíṣẹ́ bele ayé bɔ ɔlɔpù lɛ ɔmú nege tɔlɔpù nɔnù ɔdún kò wájú yẹlẹ yẹlẹ tíṣẹ́ fúra lè tẹlẹ lálẹ́ wúlò la mádà bí yàgbà tóde yàgbà dé yìí ni kọ́ ọjọ́ tó màtí ìbúbi dàgbà di ni àti kẹ̀kẹ́ lẹ́ta ìhàn gbẹ̀yàn láti ìgbẹ́jà kàyé dẹ ọ̀rọ̀ fúlàní tẹ́ kàdé bíi akẹrẹ fún ẹ̀rọ mẹ́tí náà kìlí yọ pàmò ayé dẹ akaya má kìí ta gbẹ̀gìdé ìjàká ìjàká yà tẹ ọdún kẹjẹ yà tẹ àmà ní ló akẹ́yà tẹ́lẹ̀ kẹ́ fíyànjú Sọ́fíra dúnyẹ wà láàkìrà. Àjẹ́rẹ́ fẹ́lẹ́ ni àmì bẹ́lẹ́bà, àṣírà dúnyà, máa wò ní àgídẹ́ ìṣe wà láàkìrà, máa wọ́n wò ní ọjọ́ làjẹ́gẹ́. Sáàlìkà huwa lọ́kùsọ̀rọ̀ ánú mọ̀bí. Sáàlìkà huwa lọ́kùsọ̀rọ̀ ánú mọ̀bí ní ilẹ̀ tí ó gbé lélẹ́sẹ̀. Ṣé ká ní àyà kí ni ẹ lè gbóka ẹ tọ́ka? Bùnádìí kí wọ́n tọ́pa ọ̀ إن المنافقين يخادعون الله إن المنافقين يخادعون الله وهو خادعهم إن المنافقين في الدرك الأسفل إن المنافقين في الدرك الأسفل من النار والمنافقون والمنافقات بعضهم أولياء بعضهم يأمرون بالمنكر ويقبضون عيبهم صلاها فنسيهم إن المنافقين إن المنافقين هم الكافرون amúnáfíkì mẹ́nà òwe kàmá jẹlẹ tí ọjọ́ àmàlà gbọ́wọ́ ẹ̀ ṣẹlẹ̀ múnáfíkì náà yóò fàdí ẹ̀ almunafiqina fi darki al-asfali min an-nar munafiki to kana kana kana kana huna to ama chiki to ne kelema tunu blema wal munafiquna ami munafiki ne kele wal munafiqat bami munafika to bleha ba'dhum awliya uba awliya kama cheno la lu chiki ma chiku tu madar olama mata máa jẹ́ra lókàtìtì náà. yáàmùrú nàbìlì mú kẹrì. akẹ́kẹ̀gbà tàbí dọ̀dà kpọ́tù kọ́lọ́ mẹ̀mẹ̀lẹ̀ lẹ yáàmùrú nàbìlì mú kẹrì àmà dọ̀dà kpọ́nà tí kọ́lọ́ bẹ̀rẹ̀ opposite yìí nàmà jẹ́ opposition yìí nàmà jẹ́ pio yìí. ẹ̀wọ̀n èkì àdàdé ni yọ̀gbálẹ̀ nítorí máa jẹ́ máa ẹ̀lì máa yọ̀ wọ́n. àmà jẹ́ kẹlẹ́ àwọn máa lé àmọ́jà mùsùlùmí àjọmọ̀ní alẹ́. àmà rẹ̀ akákóbi abàṣe kàdídá àwàjọ abẹ́lẹ̀ ọ̀

ma dọ̀dà kó máa ju ma jẹlẹ máa ma mùsùlùmí máa náà tòkèlé ma dọ̀kọ́ wọn ma na mùsùlùmí ma náà ma máa tọkọ̀ máa tún náà yé máa ń ilẹ̀ àmúta wọ̀ máa kó máa náà ju Náà wọ́yẹ́ kọ́pì fún na àìdí ẹ̀hún. Tápá wọn máa gam gam gam àmà ẹ̀ ń fi wà ní ọjọ́ ẹ̀ lè má kùn máa dẹ̀wọ̀ lódò kọ́lọ́jọ́ tó ní ọjọ́. Násùlá àwọn ọjọ́ gbẹ́yọ̀ máa nínú ọjọ́ gbẹ́yọ̀ máa ìbádọ́ ọjọ́ gbẹ́yọ̀. Nàárọ̀ bí ẹ̀hún. Ọjọ́ fẹ́lẹ́ ní abẹ́rẹ́ máa ná gbẹ́yọ̀ abẹ́lẹ́ tí òun náà ọjọ́ náà nasi hatuloja kuda pia sura kadeo umekola majana na tabali yukhadi'una Allah walladhina amanu wama yukhadi'una illa anfusahum wama yash'urun na owe ka mejele ije kama kutubi amekoju kana mara gumoje ọ̀wọ́lẹ́ òun àdágò kàbí àti ìkọ́dìbò làlá. Wàlẹ́bí náà mẹ́nu. Báwọn bá mi dé kùmàjà ní mómìnà ọ̀gbọ́ bẹ̀, a máa bá mi mómìnà ọ̀gbọ́ lè gè, àbí mómìnà àtsọ̀ ká tètè, àmàlà àtsọ̀ máa jẹ bọ́. Tákùmá kàkiri ká ẹ̀, ọ̀wọ́ tètè lẹ́ nìke gbó lẹ̀ lò. Bọ́ọ̀nù àmẹ́lẹ́ kùmàlà jẹun kùmàtì, àbọ̀ òǹtàkà àtsọ̀ lẹ̀, òǹtẹ̀ nù gbìtọ̀ léwu kò fún wa tó bọ́nà máa tó ṣe fún akpọ́n àjọ kápọ́n náà nídìí ìwọ̀n ìjẹ́ lè kí akẹrẹ bẹ́ẹ̀ lè kí aṣọ wọ́n ká dídí kì má jọ ohun tó má jọ wọ̀ ẹgbẹ́ náà tó kẹrẹ bọ́ kápọ́n kílèmù kàkí ní oògùn jẹ́pọ̀ màmá ti má jọ wọ̀ lẹ̀ ẹ̀gbìtì màmá ti má jọ wọ̀ lẹ̀ òun ti má yìí àmàdé ẹ̀wọ̀n yìí kàmá ti kẹrẹ bọ́ máa kọ ilẹ̀ nọ̀ أيوة، أيوة، أيوة. وما يخادعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا أمم. ولهم عذاب أليم بما كانوا يكذبون ọjọ́ gbọ́dọ̀ ni àti kó kàkà yìí bá bí kùlù bí ìmọ̀ràn ọ̀gá dé ẹ̀dọ̀ ma ọ̀gá lè ga ẹ̀dọ̀ ma mú mẹ́ ọ̀gẹ́lẹ̀ ìbárọ̀tẹ̀ ọ̀gẹ́lẹ̀ bá ìjọ asibiti ma lò ló taki dọ́kítọ̀ ẹ̀dá kàún ẹnẹ kìdẹ́ ẹ̀dẹ́ ẹ̀ wá ti òkè múnábìkì àti ìtọ́lábẹ́lẹ́ bí sàtẹ̀ kẹ́tọ́jọ́lá ìṣẹ̀lẹ̀ àtọ̀kọ́lẹ́ kúnnù àbẹ́kẹ́nẹ́ kì á mọ́tẹ́ kẹ́mdúnyọ́ ọ́sibítù dọ́ọ̀lẹ́ ń ṣé kí ó mọ́tẹ́ ó gùn ún dọ́mọ́ ogo demo that pity ogo yeji that pity ogo ebeji that pity ogo shirika that pity gbogbo ń rẹ ee islam ee àdínní islam ọyẹ fọlẹ ni. وننزل من القرآن يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم نعم. وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا أيها الناس أنبئوني أجل إليكم فمن

lọ́tọ́ ti wá àdí mọ́ ìdẹ́tìmí rọ́bìkùn náà. wọ̀ṣìfà olè máa fi sùdù. ìjẹun ní ayé wà lẹ́gbọ́ wọ́ṣìfà òǹtàkì àkójọ gbọ̀ngá kí abọ́ká kó máa fi sùdù rè é kìdé ẹ̀dọ̀ ọ̀gá ìkìdé ẹ̀dọ̀ rẹ̀ àkókò yìí. wàhùdà ń wọ́rọ̀ hàmàtún lílmọ́mìnì. wọ́n mú náà pàpà ìsìn wọ́rọ̀ hàmàtún lílmọ́mìnì وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا Ìjàkàgbó àdìọ́lá ẹ̀dí ìdùsọ́ àlìmìnà wà ní ìdàkùn Mariẹ́ Dìkìtẹ̀ náà lájí ńlá pàtàkì ṣíò

يوم لا ينفع مال يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم يلا ينفع مال أقول كذلك ولا بنون وما دون كذلك ẹwà ti kú jẹlẹ rẹ ilá àtàlà àti kọlbìn tí ẹnẹ kìlẹ ọjọ pẹ láfíà iṣẹ nẹdọ láfíà má nà ọgá kábìrì bídíà olólùlọlọ rẹ gbẹmọ anọgẹlẹ wa gẹ tó ẹyọ mẹ iṣẹ kìmátì lẹlẹ ń tọ ọgá dé ẹ lọta tí kòlóbi kì mọrọdù wọdà àdàwọ mọláwó mọrọdà náà. wọláwó máa sáàbù náà lè mú. káká kábé kí awọ sọrọ káká ìdẹ́pà màkè. bí máa kánú yóò kẹ́sì bú. kúlọ̀ mọ́tà mi dé kùmátọ́jọ́ tọ́rọ̀ lé mi rẹ̀ kùmátà ọ̀sẹ̀ tí ọjọ́ tọ́rọ̀ lé mi rẹ̀ kùmátọ́jọ́ náà tọ́rọ̀ lé mi rẹ̀ náà. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون نعم نعم ألا إنهم هم المفسدون ولكن لا ayé kìdẹ̀ yìí tó jẹ́ sàkíyàn ní abájọ yìí bí wọn lọ́nà gẹ̀ dáa. وسبحانك اللهم ربنا بحمدك نشهد ان لا اله الا انت نستغفرك السلام عليكم ورحمه الله وبركاته